كما وعدناكم مع آثار الذنوب والمعاصي السلبية على الأفراد والمجتمع والله يغفر الذنوب جميعا يا عبادي الذين أسرفوا إن <coughs> قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ọpẹ́ ni fún ọba kọ́lọ́n kó gba ọpẹ́ wa ọba àlékí ọlá júmọ́ àti tèmi ọba kó mọ́ṣẹ́ ìgbà ní fún ẹnìkan wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti ṣe lálàyé síwájú òun náà ni ọ̀rọ̀ nípa wípé ọlọ́wọ́n ọba ọba ti máa ń ṣe gbogbo ẹ̀ṣẹ̀ mi eléyìí tó pamọ́ àti eléyìí tó hàn eléyìí tó jẹ́ wípé àmọ́mọ̀dá àti eléyìí tí àmọ́mọ̀dá gbogbo ẹ̀ pátápátá lọ́nà ọba máa ń ṣàforíjì fún nílé lórí nígbà tí èèyàn bá túbá lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba illa man taba wa amana wa amila amalan saliha ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tá a bá dá ọlọ́run bá máa fi yẹ ẹ̀jẹ̀ mi àyàfi ẹni tó bá túbá wa amana nígbà tí wọ́n tú báyìí pé àwọn ò ní dẹ́ṣẹ̀ mọ́ wa á wọ́n tún wá nígbàgbọ́ lórí fọ́nà ọba àlékè ọlá ọba tí máa ń forí jìnnì ni wà á àmàlà sọ̀líhà lẹ́yìn ìgbà ti wá dẹ́ṣẹ̀ tí wọ́n ti pinnu Páwò ní débi ẹ̀ṣẹ̀ yìí mọ́ tí wọ́n sì gbà fọ́nà ọba n'ọba tí máa ń forí jìnnì wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ wà sí ṣiṣẹ́ olóore fa ọlọ́run wọ́n bá ṣe yubadilu llahu sayyi'atihim hasanat gbogbo tí wọ́n ṣe láburú yìí ọlọ́ọ̀bá máa yí padà sí dáadáa fún wọn gbogbo tó ti wà nínú àkáǹtì wọn nínú ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bá máa yí padà á sọ di ṣe olóore fún wọn bẹ́ẹ̀ ṣe wọ́n bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni àkáǹtì wọn ṣe máa kún fún ṣe olóore sí torí pé kí ni wọ́n ṣe táúbà wọ́n túbà ìtúbà sì ni léyìí tá a sì máa padà sọ fún wa insha Allah kí ni májẹ̀mú ìtúbá eléyìí tó kó nǹkan mẹ́rin sínú àwọn ẹni ìwọ̀n atúbá pẹ̀lú májẹ̀mú tútúbá nígbà tí wọ́n bá ṣe léyìí wà á mọ̀nà wọ́n ti túbá wọ́n ti pinnu páwọn ní débi ẹ̀ṣẹ̀ mọ́ wọ́n wá gbàgbọ́ pé gbogbo eléyìí táwọn ti dánú ẹ̀ṣẹ̀ yìí ọlọ́wọ́n ọba ọba tí máa ń forí jìnnì ni lẹ́yìn náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa àkọ́kọ́ ni wípé ọlọ́run ti forí jì wọ́n pé kò ní fìyà jẹ lori <coughs> lórí àwọn ẹ̀ṣẹ̀ tán dá iṣẹ́ olóore tí wọ́n wá ń ṣe yìí sábàbí tó wù máa ṣe ni wípé gbogbo ilé tó tiẹ̀ ti wá wà lákọọ́lẹ̀ nínú iṣẹ́ wọn ọlọ́run ọba máa wá yí padà sí dáadáa ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní ittaqillaha haythuma kunt ó ní páyọ̀ ọlọ́run ọba ní gbogbo ibi tó bá wà ó ní gbìyànjú láti máa fi <clears throat> dáadáa máa fi tẹ̀lé aburú dáadáa tó bá fi tẹ̀lé aburú yìí dáadáa yìí máa pa aburú rẹ wà khaliqi nnasa bi khuluqin hasan kó sì máa fi dáadáa báwọn èèyàn lò kó máa fi dáadáa báwọn èèyàn lò ọlọ́run bá fẹ́ ká páyọ̀ òun nígbà tá a bá páyọ̀ ọlọ́run ọlọ́run bá fẹ́ ká ṣe dáadáa torí dáadáa yìí a máa bẹ fáwa ká tún wá fi ìwà dáadáa ká fi báwọn èèyàn lò ìpayọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ló ní pé ká fi ọlọ́wọ́n ọba sípò àyè tó yẹ ká fi sí lẹ́yìn tá a bá ti wá ń ṣe báyìí káwa náà wá gbìyànjú àwọn nǹkan tá a máa tọ́jú sílẹ̀ wájú ọlọ́wọ́n ọba tá a máa dé wá bá ká gbìyànjú láti mójútó iṣẹ́ olóore àwọn èèyàn tí èèyàn bá wá pàṣẹ wájú ọlọ́run pópáyọ ọlọ́wọ́n ọba téèyàn bá ṣiṣẹ́ olóore tó pọ̀ tó fi tì síwájú ọlọ́wọ́n ọba páwọn iṣẹ́ tó máa lọ bá níwájú ọlọ́wọ́n ọba àlékè ọlá nǹkan tó wá jẹ́lẹ̀ kẹta tó lè ba gbogbo iṣẹ́ téèyàn ṣe ìpayọ̀ ọlọ́wọ́n ọba téèyàn ní tó lè bàjẹ́ òun náà ni ìbáṣepọ̀ wa láàrin àwọn ara wa torí pé tó bá di ní ọjọ́ gbébi àlìkìyàmọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣe ọlọ́wọ́n ọba nígbà téèyàn bá ti túbá ọlọ́ọ̀bá máa mú kúrò fún wa ibi tó ma wá kù sí òun náà ni ta fi bára wa lò almọ̀gọ́lìn àwọn nǹkan àbòsí tá ṣe síra wa ẹni tó ṣe ṣìnà bóyá ẹni tó bá ṣe ṣìnà yìí ọmọ èèyàn kan ni ìyàwó èèyàn kan ni ọkọ èèyàn kan ni àwọn èèyàn yà wá dúró jọ pé di àlìkìyàmọ pé wọn náà wọn bá ó gba ẹ̀tọ́ mi ẹni tó jẹ owó olówó ní ọ̀nà àìtọ́ àwọn èèyàn yà á dúró jọ gbé ní ẹni tá a bú ní ọ̀nà àìtọ́ ẹni tá a jẹ ní ọ̀nà àìtọ́ gbogbo ọba lọ́jọ́ ní wa sallallahu alayhi wa sallam ó ní atadruna manil muflis ó ní min ó lẹ́yìn mùsùlùmí kọlẹ̀ ní ọjọ́ gbèdé àdìkìyàmọ̀ nínú àwọn ọmọlẹ́yìn mi. alimofulesu òun náà ni ohun tá à ń pè ní bankruptcy kéèyàn ní owó tó pọ̀ ní báńkì kí gbogbo owó yìí kó wá tún jẹ gbèsè lé lórí owó tó ní bẹ̀ ti parun gbèsè tún wá pọ̀ nílẹ̀ gbogbo tó ní ti parun ṣẹ̀mẹ̀ pé téèyàn bá ní nǹkan tó lùzì ẹ̀ tó tán síbẹ̀ ṣẹ̀mẹ̀ pàṣẹ sinmi díẹ̀ ṣùgbọ́n gbèsè wá pọ̀ nílẹ̀ rẹpẹtẹ gbèsè tí ò lè san tán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní nínú ọmọlẹ́yìn mi ìjẹ́mẹ́ tó jò kan lẹ́bẹ̀ àwọn sọ̀hábà wa bẹ̀rẹ̀ sí soríṣiríṣi àlẹ́bí làwálàdàlà ah ẹni tí ò bímọ sáyé ni torí ń pa ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ìdààmọ́ta bùnú adam nǹkọ́tọ̀ àìníhù àmàlù tọ́mọ ànábì adam ọba ti kú gbogbo iṣẹ́ tó láǹfààní àti ṣe ti tán ilà mi sàlà àyàfi iṣẹ́ mẹ́ta ilé mo yòó ń tẹ́fà òbí ìmọ̀ tó ṣàǹfààní tó fi fún àwọn èèyàn waladun salih yad'u lahu ọmọ rẹ̀ tó fi ilẹ̀ sáyé tó ń ṣàdúrà fún sadaqatun jariyah sàárà tó ń ṣàn tó ṣe kalẹ̀ ẹni tó kọ́ mọ́ṣáláṣí ẹni tó kọ́lé ọmọ òrukàn ẹni tó gbẹ́ kànga ẹni tó la títì fáwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá wò pé la záwùjálà òun náà lẹ́ni tí ò níyàwó ẹni tí ò níyàwó nílé ayé òun lẹ́ni tó jò kọ́lẹ̀ wa Muhammad sallallahu alaihi wa sallam wa sọ fún wọn pé rárá o alimufilisu mi ni ummati ẹni tá a máa lójò kọ́lẹ̀ nínú ọmọ lẹ́yìn mi mọ̀njá àyà ọmọ ìkìyàmà òun náà lẹ́ni tó jẹ́ pé ń jọ ìdí àlìkìyàmà nígbà tó dé ó dé pẹ̀lú owó ó dé pẹ̀lú ṣe olóore iṣẹ́ olóore pọ̀ iṣẹ́ olóore pọ̀ wà ó dé pẹ̀lú kó ti ṣe sàárà lóríṣiríṣi ó ṣe sàárà tó pọ̀ ló ti ṣe síwájú ọlọ́wọ́ ọba ó ṣe dáwà gbogbo dáadáa ló ṣe wakọ̀dé ṣátà mahada ṣùgbọ́n ti bú èèyàn kan ó ti jẹ owó ilé ní ọ̀nà àìtọ́ àwọn tó jẹ nǹkan wọn ní ọ̀nà àìtọ́ ìyá wa dé wọ́n wá máa mú ṣe olóore ẹ̀ láti fi dípò fún wọn sàárà tó ṣe sọ́dákọ̀ tó ṣe ìrun tó kí wọ́n máa fi dípò nígbà tí ṣe olóore bá ti tán wọ́n wá bẹ̀rẹ̀ sí máa mú ẹ̀ṣẹ̀ táwọn ẹni ìdá wọ́n máa gbà lọ́wọ́ wọn ní ìtó jẹ́ òdi wọn ẹ̀tọ́ wọn tó gbà wọ́n wá kó àwọn ẹ̀ṣẹ̀ yìí sí lọ́rùn wàyó tó rọ̀ṣùn fún náà wọ́n wá jù sí iná kọ́nà má ṣe tiwa bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ tún àárín àwa àtọ́ náà wọn bá ṣe a gbọ́dọ̀ tún ẹ̀mí ara wa àwa láàárín ara wa gangan a gbọ́dọ̀ tún ṣe lẹ́yìn náà láàárín àwa àti àwọn ẹlòmíì a gbọ́dọ̀ gbìyànjú láti tún ṣe eléyìí ló lè jẹ́ ká là lọ́jọ́ gbèndé àlìkìyàmọ̀ nínú àwọn nǹkan tí ó wá jẹ́ tó jẹ́ aburú níbi ẹ̀ṣẹ̀ òun náà ni pé àwọn nǹkan mẹ́ta tá a ní ká tún ṣe yìí téèyàn bá ti ń dẹ́ṣẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta iléeṣẹ́ máa affect tá a bá dẹ́ṣẹ̀ ìpayọ lọ́wọ́ ọba tó jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ́ lọ́wọ́ ọba àti lù àti lù ń pọ́npọ́ ẹ̀tọ́ tó jẹ́ ti tẹ̀mí ara wa gan àti bàjẹ́ ẹ̀ṣẹ̀ tá a wá dá yìí èyí tó máa ń pọ̀ jù ń bẹ̀ náà ni wípé a kó àwọn ẹlòmíì sínú a rí i pé nǹkan mẹ́ta tó yẹ ká tún gbèsè ayé wa ìbálòpọ̀ mẹ́ta tó yẹ ká tún ṣe ẹ̀ṣẹ̀ a máa bàjẹ́ tí ò bá sí aburú kan fún ẹ̀ṣẹ̀ tó ju eléyìí lọ káfàṣàrọ̀ ẹ̀rí pé ìmá dẹ́ṣẹ̀ ó ti tó láburú pé ẹ̀ṣẹ̀ ìbáṣepọ̀ láàrin àwa àtọ́lọ́hun akọ́kọ́ wo ìbáṣepọ̀ ní orí ẹ̀mí títí wa gangan àwa sí ẹ̀mí wa al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim ọlọ́ni tó bá di ọjọ́ gbèǹde àdìkìyàmọ̀ a máa di ẹnu ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní fi sọ̀rọ̀ wa tukallimuna aydihim ọwọ́ ọmọ ẹ̀dẹ́ èèyàn láwa máa sọ̀rọ̀ ọjọ́ gbèǹde àdìkìyàmọ̀ wa tashhadu arjuluhum ẹsẹ̀ àwa máa jẹ́rìí sí tọwọ́ sọ bí mà káàlù yẹ̀sìbù látara ń ta fi wọ́n ṣe níṣẹ́ ẹ̀rí pé gbogbo ilé ẹ̀ka ara wa ni ọlọ́ni tó bá dọjọ́ pé bí alìkìyàmà wà kọ́ọ̀lù lè jùlọ dìhìm lima ṣẹ̀dí tó máa lè yìnà ó ní àwọn ẹ̀ka ara wọ́n wá máa sọ fún àwọn ẹ̀ka ara tó kù pé kí ló dé tẹ́ bí ń jẹ́rìí takò wá lélẹ̀ẹ́ nígbà tẹnu bá ń sọ̀rọ̀ tó ń tako àwọn ẹ̀ka ara tó kù lima shahidtum alayna nígbà tẹ́sẹ̀ ń jẹ́rìí sí tọ́wọ́ náà ń sọ̀rọ̀ kí ni tó dé tẹ́ fi ń jẹ́rìí tako wa qalu antaqana Allahu alladhi antaqa kulla shay ọba tó máa ń fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ló fún wa lọ́rọ̀ sọ lẹ́nu wa huwa khalaqahum awwala marra ọba tó dá ayé nígbà àkọ́kọ́ ọ̀dọ̀ ẹ̀ náà lè máa padà sí gbogbo àwọn ẹ̀ka ara yà á sọ̀rọ̀ ẹ̀rí pati ṣàbòsí sáwọn ẹ̀ka ara yìí aburú ta fọwọ́ ṣe aṣàbòsí sọ́wọ́ ni torí pọ́wọ́ máa jẹyẹ aburú ta fi ẹsẹ̀ ṣe àti ṣàbòsí fẹ́fẹ́ ìyẹn nìyẹn lẹ́yìn náà wá ní èyí tá a ṣe ní ìtòjí àbòsí sí àwọn ẹlòmíì béèyàn bá jalè owó olówó ló jí dúkìá onídúkìá ló jí ó ti àfẹ́tì tó yẹ ká fi bára wa lò gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní alimuslimu mansalima alimuslimu na min yadihi min lisanihi wa yadihi ó lẹ́n tó jẹ́ onígbàgbọ́ òdodo mùsùlùmí òun náà lẹ́n tó jẹ́ wípé ẹ̀mí àwọn mùsùlùmí máa ń balẹ̀ kúrò níbi aburú ẹnu àti ọwọ́ ẹ̀ aburú ẹni àtọwọ́ ẹ̀ ẹ̀mí àwọn mùsùlùmí máa ń balẹ̀ kúrò mẹ́ wọ́n mọ̀ pé á ah, èdè mùsùlùmí ni kò ní fi ẹnu ẹ̀ bá tiwa jẹ́ aré èèyàn kan àwọn mùsùlùmí ó dẹ̀ rò pé mùsùlùmí tó lẹ́sìn ni tó bá bẹ̀rẹ̀ sí dẹ́rù bá àwọn colleagues ẹ̀ fi iṣẹ́ alẹ́ mọ́ mi o màá bà ti yín jẹ́ o tí n bá dé ọ̀dọ̀ ọ̀gá màá bà ti yín jẹ́ ẹ̀ ní di monday complain mùsùlùmí sì lò ẹnu lòun fi ń ba tàwọn èèyàn jẹ gbogbo ẹni tó bá sì ti ń fẹnu ba tàwọn èèyàn jẹ á padà máa fi ọwọ́ kùn ló fi jẹ́ pé àwọn nǹkan yìí tá a bá ṣe a ti ṣàbòsí sẹ́lòmí àwọn nǹkan yìí wá ní ìkéyàn bá dẹ́ṣẹ̀ nínú kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ a ní ṣe pẹ̀lú ọlọ́run ọba a máa fi ba ìbáṣepọ̀ ìbálòpọ̀ láàrin àwọn àtọ́lọ́run a máa fi bàjẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣẹbọ sọ́nà wọn ọba ṣẹbẹ̀ kó ti ṣẹ náà ìṣẹbọ tá a ti ṣe ni primarily ọlọ́run la fi ṣẹ ó ti ba ohun tó ń jẹ́ àlákọ̀ relationship láàrin àwọn àtọ́lọ́run ìṣẹbọ ti bàjẹ́ ìgbà míì wá ní ìṣẹbọ àbòsí ló tún jẹ́ fáwọn àtàṣẹbọ kọ́nà má jẹ́ ká ṣẹbọ ọlọ́run ní inna shirka la zulmun azim ọlọ́run ní ìtó tóbi jù nú àbòsí òun náà lẹ́bọ̀ọ́ alẹ́dínà àmọ́nù wàlámù yẹ́lìbẹ̀sù ìmánahùn bìzúlùm ọlọ́run ní ẹ̀rá wọn tán nígbàgbọ́ tó dẹ̀ jẹ́ wípé wọn kì í jẹ́ kí ẹbọ ṣíṣe lúpọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ùlá ìkàláhùn amùn ọlọ́run nírú àwọn ẹni báyìí wọ́n á ní fọkànbalẹ̀ wọ́n á hùn mọ̀tẹ́dùn wọ́n á sì máa jẹ́ ní ìmọ̀nà téèyàn bá ti wá lu ẹbọ mọ́ ìmọ̀ọ́nì irú ẹni bí òní ní ẹbọ lèèyàn ṣe ṣùgbọ́n kí ni a padà fi kó bẹ́ẹ̀ ní ara wa ẹni tó pààyọ̀ ó ṣe lọ́wọ́ ọba torí pọ́nà ọba ní àgbọ̀dọ̀ pààyàn ìdájọ́ ẹni tó bá pààyàn ni pé kán pa ó ti ṣe sábà bíi pé kán pa ẹ̀mí tiẹ̀ náà ó ti ṣàbòsí sẹ́mi rẹ̀ ó tún wá ṣàbòsí sẹ́mi ẹlẹ́mìí tó pa àwọn ọmọ ọlọ́mọ ó ti pa òbí wọn ìyàwó níyàwó ló ti pa gẹ́gẹ́ bí ẹ tó ń ṣiṣẹ́ lọ síìtù tó jẹ́ pé látara ìkíyèsí ló fi pa àwọn patient ẹ̀ ìyàwó níyàwó ló payẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kí ló fẹ́ sọ fọ́nà ọba jọ gbẹ̀dẹ̀ àdìkìyàmọ̀ ló fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ nínú olórí aburú tí máa ń fà ó máa kọ́kọ́ dàárín àwa àtọ́lọ́run rú á dàárín àwa gangan fúnra wa rú àtàwa láàrin ara wa síra wa sòkọ́nà ọba àdìkìyọ́lá kó làwa kúrò níbi ìmọ̀ adẹ́ṣẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ kojú kéré ẹ̀ṣẹ̀ o eléyìí tó tóbi àti eléyìí tó kéré wàlìmọ̀ àfíyàtù ẹ̀rí ẹ̀ṣẹ̀ dídá kọlọ̀ọ̀bà kó láwà mẹ́ bìṣàrọ̀ tún fẹ́ yìí à ìròyìn aburú ni lèlà áàsì fẹ́ tó bá ń dẹ́ṣẹ̀ ìròyìn dáadáa ni ọlọ́run ní lẹ́dínà àmọ́nù wàhánìlù sọ̀rìhàtì ọlọ́run bá ní bá ń fún ní ròdù nù àwọn tí wọ́n ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó sì ń ṣiṣẹ́ rẹ̀ anna jannat pé àlùjànnà la máa bẹ fún wọn tajri min tahtiha al-anhar àwọn odò oríṣiríṣi la máa ṣàn ní abẹ́ àlùjànnà yìí odò tó jẹ́ pé oyin ló wà ń bẹ̀ odò tó jẹ́ pé ọtí mímu tó yàtọ̀ sí ọtí ilé ayé tí ò ń pani ló wà ń odò tó jẹ́ pé méèkì ló wà ń odò tó jẹ́ pé oyin ló wà ń bẹ̀ kéèyàn kàn máa gbádùn lọ́n ti ẹ̀mí ọlọ́wọ́ bá àlékí ọlá ó ní ibi tá ń sọ yìí min tahtiha al-anhar kullama ruziqu minha rizqan min samaratin min samaratin rizqan ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń fún wọn ní èso kan ní wọ́n á sọ wípé ah, ah bóò làwọn èso wọn nígbà tí wọ́n gbogbo èso ló àlùjọ náà èso kan náà lè máa pè ṣùgbọ́n tẹ bá wá ń jẹ ẹ wá rí pé téèsì wọn yàtọ̀ síra wọn. ọlọ́run ní wàláhùn fiha azwajun mutahhara ọlọ́run ní àwọn obìnrin tó mọ́ obìnrin tí wọ́n ń ṣoníranù ó ń bẹ fún wọn ní àlùjọ náà ó ń fiha khalidun ọlọ́run ní wọn máa bẹ́ńbẹ̀ gbére ni ọlọ́run ní wabashiruhum bi'adhabi àwọn tó jẹ́ ẹni tí ò gbàfà fọlọ́run ọlọ́run ní kànáà bí fún wọn ní ìrònà ìrònà so gbogbo ẹni tó bá ń ṣe dáadáa ìró rere ni pé á ah, dáadáa ni mò ń ṣe kó máa dunnú ẹni tó bá sì ń ṣe aburú kó máa banújẹ́ lórí pé aburú tóun ń ṣe tóun bá lọ kú fìdí ẹ̀ wàhálà ni o kọlọ ọba kó má ṣe ìlànà ìkọ̀ọ̀kan wá ń bẹ̀rù wal israru alayhi dalilu ala ghadabillah téèyàn bá wá jẹ́ tó ń dẹ́ṣẹ̀ tó wá takú sídìí ẹ̀ṣẹ̀ yìí jẹ́ ẹ̀rí lórí pé ah, ìbínú ọlọ́run ọba ń bẹ lórí irú ẹni bẹ́ẹ̀ wàkọ́dìbà lọ́ọ̀hùn àléyìn ọlọ́run lóhun ti bínú sí wọn wà ọlọ́run lóhun ti ṣẹ́bi lé wọn wà àádàláhùn jahannama wà sá ọlọ́run lóhun ti pèsè kalẹ̀ fún wọn iná iná ti ń jó kọ́nà so ẹni tó bá ń ṣe lọ́wọ́ ọba tó wá takú fìdí ẹ̀ṣẹ̀ kó mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ orí ibú ó ti ṣílẹ̀kùn fọwọ́ ìdá àhábà láhùn làábìdá yaftahu láhùn bàbá tawba ìbátan náà bá bá nífẹ̀ẹ́ rú ọlọ́ọ̀bá máa ṣílẹ̀kùn ìmá tọrọ àforíjì fún irú ẹni bẹ́ẹ̀ kú lámà azinaba yastaghfir gbogbo ìgbà tó bá ti ń dẹ́ṣẹ̀ báyìí a máa tètè ṣeré padà ní pé á ah, ẹ̀ṣẹ̀ tí mo dá yóò ga o.

wà lóru lọ́hìn la yóhùdà làásì ìmọ́lẹ̀ ọlọ́run sì ní ọlọ́run kì í fún ẹlẹ́ṣẹ̀ ẹni tó bá ti ń dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ a máa fa sábà bíi pé ìmọ̀ téèyàn bá ti mọ̀ kó gbàgbé ẹ̀ èyí tó bá tún fẹ́ kọ́ sí kó jẹ́ nira fún kó má rọrùn kọ́lọ̀ọ̀bá kó má ṣe ìṣípayá ìmọ̀fẹ́ nìkankan wọn. ìkan nínú àwọn àfẹ́ẹ̀sìn alimọ́mù ṣàfihì ó ní ṣàkáùtù sú àhíwì ṣàkáùtù ìlàwàkẹ́ ìsú àhíwì ó nígbà tó di wípé mi rí nǹkan há dáadáa mo wá lọ bá àfa mi ti ń jẹ́ wà pé ẹ̀ mo wá complain fún un fa àrùṣádà ní ìlà tẹ́rkìl màáfi àfa mi wá tọ́ka mi síbi wípé mo gbọ́dọ̀ lọ jìnà sí ẹ̀ṣẹ̀ mo gbọ́dọ̀ lọ jìnà sí ẹ̀ṣẹ̀ fa àrùṣádà ní ìlà tẹ́rkìl màáfi fa àmbá àní ànàlà ìlmà lóòrùn wà lóòrùn mọ́hìlà yóò dà ó wá sọ fún mi wípé ẹ̀ṣẹ̀ tẹ́ rí ẹ ìmọ̀ tó rí ẹ ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ sì ní ọlọ́wọ́n bá ló ní ọlọ́wọ́n sì kì í fún ẹlẹ́ṣẹ̀ kájọba máa ṣe fún fún bàbá ọlọ́wọ́n kì í fún ẹni tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ ló fi jẹ́ pé téèyàn bá ti ń dẹ́ṣẹ̀ nínú kó jẹ́ pé mọ̀ èèyàn mọ̀ èèyàn máa gbà díẹ̀ àtọ́lé téèyàn fẹ́ kọ́ kó jẹ́ nira ìwọ náà sọ tiẹ̀ kó jẹ́ ìnira kọ́nà ọba kó má ṣe wà nínú ha ṣe nínú aburú ẹ̀ṣẹ̀ òun náà ni pé téèyàn bá ń dẹ́ṣẹ̀ ó máa ń fa sábàbí wípé kí árísìkì kó má ṣì fún yàn kéèyàn máa lé títí títí kó má bà arákùnrin kan fà títí títí tí ó lé nígbà tó wá ń ba sọ̀rọ̀ náà òun náà wá ro títí pé ah, ẹ̀ṣẹ̀ pọ̀ òun tẹ́ṣẹ̀ máa ń bí nìyẹn jọ̀mọ́ gbogbo tó bá ń fà báyìí òwe ò ní tó tó bá kù díẹ̀ kọ́wọ́ ẹ̀ tó báyà bọ́ ni àwa lóun máa mú bọ́ nínú tí máa ń fa àmúbọ́jọ́ ọmọ ẹ̀sẹ̀ lé o sókè yọ owó rẹ̀ wo anọ́dúnwà muhammad sallallahu alaihi wa sallam nínú hadith asauban imam ahmad gba wa àti ibnu maja ó ní la yazidu fil umr illa al ó ní téèyàn bá fẹ́ gùn lẹ́nu kò sí tí máa ń gùn yàn lẹ́nu tó dàbí téèyàn máa ṣe dáadáa wala yaruddu al qada illa du'a téèyàn bá rí i pé àwọn àkọọ́lẹ̀ aburú tọ́nà ọba ti kọ fún yàn kò sí ti máa ń yẹ padà o tó yàtọ̀ sí àdúrà o ó ní ẹ̀wárí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò mú náà rìsíkà wọ́n á máa kọ̀ fún láti pé kí árísìkì máa dọ́wọ́ ẹ̀ bizambin látàrí ẹ̀ṣẹ̀ tó ń dá tí òfin ọba ti ń dẹ́ṣẹ̀ a máa jẹ́ sábàbí wípé kówó máa wọ́n yàn kéèyàn má rí ṣe èèyàn wá ní wọn pé òun ah, táwọn afáǹsọ ò ó dáwọn afáǹkó rí bẹ́ẹ̀ àwọn ọmọ aláṣẹwó àwọn ọmọ onírànú àwọn ọmọ onírègbè owó wà lọ́wọ́ wọn àlùbáríkà ńkọ́ jọmọ àlùbáríkà ńkọ́ sanatẹ̀dẹ̀ríjuhum min haythu la ya'lamun ọlọ́run dẹ ta fẹ́ trap a trap wọn bí wọn lérò sí ẹlòmíì lè ọlọ́run lálàáfíà a sì máa ọ̀nà afẹ́lómi ló wá wá máa rówó yẹn bí ṣe bàjẹ́ ọlọ́run bá dẹ ẹni débi pé kò ní láǹfààní owó yẹn lá máa wò pé a ah, tó bá ń lówó lọ́rùn àwa yìí náà la máa lówó pẹ̀lú bá ṣe ń balẹ̀ jẹ́ tó ìbówó ló pọ̀ yìí èyí tẹ̀ ń ṣe tán lọ́wọ́ gan mélòó lóyún ló lo mọ́tò eléyìí àdánwò ni fẹ́ntọ́ bá ṣe fún ṣùgbọ́n tó bá jẹ́ ní dáadáa tó ń wá owó ó gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀ kọ́nà ọba kó má ṣe fi ṣe fún wa. bákan náà nínú tí ẹ̀ṣẹ̀ máa ń bí albughdu walkaraha baynahu wa bayna Allahi wa bayna al-khalaiq ìkórira a máa ṣẹlẹ̀ láàrin òun àtọ́lọ́hun àtàwọn ẹ̀dá tọ́lọ́ ọba dá ìdá abidan ànábì wa wa ó ní tí ọlọ́run bá bá ti nífẹ̀ẹ́ ẹrú kan náà dá jìbìrì ọlọ́run aképe jìbìrì lè pé ìwọ jìbìrì inni fa àhìbà ìwọ náà máa nífẹ̀ẹ́ wọn náà dá Jibril fi sàmà Jibril àwa pe gbogbo àwọn tó wà ń sọmọ pé dájúdájú inna Allaha fa àhìbò ọlọ́run nífẹ̀ẹ́ lágbájá yìí lè bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ fi ahli wá bẹ̀rẹ̀ sí sí àwọn tó wà lórí ilẹ̀ and vice versa ti wá òun kórìíra lágbájá ẹ̀yin lẹ kórìíra àwọn gbogbo àwọn tó wà wa bẹ̀rẹ̀ sí kórìíra ẹ̀ wá kéde lórí ilẹ̀ pé kọ́ lu ẹni bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ẹni yá di ẹni tí àwọn èèyàn kórìíra kọ́mọ ọba kó má ṣe ṣàánú ẹnu kọ̀ọ̀kan wa nínú àwọn nǹkan tó di aburú fi òmórìhì kò lè hà gbogbo pátápátá akọ̀ nira ni. ọlọ́ọ̀bá ní fa amáman àtọ̀ wà tákọ̀ wà sọ́dà kọ̀bìlẹ̀ fúnfúnà fásánù yà sírú hó lèlè yóò sọ̀rọ̀ ọlọ́run lèmi tó bá máa ń ṣe dáadáa díẹ̀ tọ́lọ́ ń fún ó máa ń lọ fáwọn tí wọ́n tún nítò wà sọ́dà kọ̀bìlẹ̀ fúnfúnà ó sì gba ọlọ́run ọba gbọ́ fàtánù yà sírú hó lèlè yóò sọ̀rọ̀ ọlọ́run wàstáhùnà ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá máa ń ṣe àwọn oúnjẹ ẹ̀ tó wá rí rẹ̀ pé òun ti tó tán wàkàzàbà bil husna ó wá ń pè ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nírọ́ fásánù yasiru lil usra ọlọ́ni gbogbo nǹkan ẹ̀ ìnira lọ́rọ̀ a máa já sí kọ́nà ọba kó má ṣe ti ẹnì kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ o ọlọ́ni wà mọ́ yẹ tẹ́kì láha yaj'al lahu makhraja ọlọ́ni tó bá páyọ̀ náà ọlọ́run máa ṣọ̀nà àbáyọ fún un wàyàrùzókòó min haythu la yahtasib á sì máa pèsè fún ibi tí ò fọkàn sí nínú hadithi kan anábíwa muhammad sallallahu alaihi wasallam sọ wípé man lazima al-istighfar ó lẹ́nikẹ́ni tó bá máa ń kúrò ní ẹ̀ṣẹ̀ tí máa ń tọrọ àforíjì gbogbo gbà ja'ala Allahu lahu min kulli dhiqin min kulli hammin faraja ó ní gbogbo nǹkan ọ̀bànújẹ́ ọlọ́run bá máa ṣe ìdùnnú fún wa min kulli dhiqin makhraja níbi gbogbo nǹkan tó bá fún pépé ọlọ́run bá sì máa lànà fún kọ́lọ́ máa ṣe lànà fẹ́ nìkan kan wa ẹni tó páyọ ọlọ́run nìyẹn ẹni tí ò bá wá páyọ ọlọ́run ìdàkejì ẹ̀ la máa rí atọ́ àtúnú òru ìmàtẹ̀ láṣẹ ọlọ́run ìmọ́lẹ̀ ni ó wà ní máa fi àti gbólùmọ̀ ìmá ṣe lọ́wọ́ ọba òkòkò ní o wà gbólómùdùlù máa ti yá ọmọdé kìyàmà ìmá dẹ́ṣẹ̀ tó lọ́wọ́ báyìí á jẹ́ sábà bí kéèyàn wà ní òkòkò ní ọjọ́ pèndé àlìkìyàmà wà láàfin yẹ́kẹ̀dù bá sọ̀rọ̀ hù ẹni tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ á pàdánù ojú ẹlẹ́ ayé á pàdánù ẹlọ́run wà bá fìràn á tún pàdánù ojú inú wà ákìláhù wà wáyáhù làákàyè náà ọ̀nà ọba máa jẹ́ kó pàdánù ẹ̀ ọ̀nà nífà ìnáhà làtàmẹ́lẹ̀ àbẹ̀sọ̀rọ̀ ọlọ́run lójú tẹ́ ẹ̀rọ kalẹ̀ yìí òun kọ́ ló fọ́ fi sudur ojú inú ló ti fọ́ fáwọn èèyàn jọmọ́ kí ló fà á látara ọba kó bá ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ni thumma qatat qulubuhum min ba'di dhalik ọlọ́run ni ẹ̀rọ àwọn ọmọ ìsirẹ́lì nígbà dun ní àwọn àṣà dòkọ́sùwà àbí ọkàn wọn tiẹ̀ tún ó tún dìpẹ́ta ju òkúta lọ ọlọ́run nítorí pé ń bẹ́nu àwọn òkúta ilé tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ẹ̀rù máa ń jáde látàrẹ̀ ó ń bẹ́nu àwọn òkúta ilé tó jẹ́ pé omi máa ń jáde látàrẹ̀ ó sì ń bẹ́nu wọn èyí tó máa ń tẹrí bá mi lọ́kọ́ sí yàtì là látara payọ̀ ọlọ́run ọba àdìkí ọ̀la kọ́nà ọba kó bá ṣẹlẹ̀ nìkọ̀ọ̀kan wá ń bẹ̀ yamna min tahqiq al-ubudiyya lillah nínú aburú tí ẹ̀ṣẹ̀ tó máa ń ṣe òun náà ni wípé kò ní jẹ́ kéèyàn lè sin lọ́wọ́ ọba bó ṣe yẹ kéèyàn sin lọ́wọ́ ọba lékè ọlá yẹkùnbí kú wátahù wà fàrọ́hàhù wà fòrùsọ́tahù fìlìmáàfíà ẹni tó bá ń dẹ́ṣẹ̀ agbára tó ní owó tó ní àrísìkì tọ́nà ń gbogbo ẹ̀ á máa lò ó síbi ẹ̀ṣẹ̀ ni síbi tọ́nà ọkọ̀ òfẹ́ náà máa lò ó sí eléyìí á dẹ̀ máa jẹ́ sábàbí fún ìdí ọlẹ àti ìnóròjú èṣù àti ìwà ní agbára lé lórí ọlọ́run ní inna ibadi laysa laka alayhim sultan ọlọ́run ní ìwé ìṣù ò ní lágbára lé àwọn tó bá ń sìn ní ní òdodo nínú wọn ò ní lágbára lé wọn lórí illa mani taba'aka minal ghawin àyàfi àwọn ọ̀daràn àwọn ẹlẹ́ṣẹ̀ tó bá ń tẹ̀lé ẹ̀ tó máa lágbára lé lórí ó túmọ̀ sí pé tó bá ti ń dẹ́ṣẹ̀ ìsáhùwàdà àlẹ́ ìhìmùṣẹ̀ fọ́ọ̀n èṣù máa jẹ gàba lé wọn lórí fàánsahùn zikirọ̀lá awájẹ́ kan gbàgbé ìrántí ọlọ́wọ́n ọba ulaika hizbu shaitan ọlọ́run nírú àwọn ẹni báyìí ọmọ yéṣu ni wọ́n ala inna hizba shaitan ni humul khasirun ọlọ́run ní àwọn ọmọ yéṣu à wọ́n máa pàdánù ayé àti tọ̀run ni o kọ́lọ̀ bá kó má ṣẹlẹ̀ nìkọ̀kan wá ń bẹ̀ nínú àwọn aburú tí máa ń ọba ti ń dẹ́ṣẹ̀ òun náà ni pé bọ́ọ̀fù làzima ìmá dẹ́ṣẹ̀ kò ń jẹ́ kéèyàn ní ìpinnu ọkàn tó ga kéèyàn ní ìpinnu kéèyàn ní àdìsọ́kàn eléyìí tó ga kéèyàn fẹ́ ṣe nǹkan kan kó wá ní strong determination lé lórí téèyàn bá ti ń dẹ́sẹ̀ á máa jẹ́ kí ẹ̀mí èèyàn kó lẹ̀ kódà bó fẹ́ ṣe nǹkan lé ayé gan náà tó bá ti ṣe gbìyànjú díẹ̀ báyìí kò ní pẹ́ tí a máa sú irú ẹni bẹ́ẹ̀ látara àmà dẹ́sẹ̀ ni. bákan náà ni wípé yusrihu salih wal qabih fìyàní amamahu ẹni tó bá ti ń dẹ́sẹ̀ tó dín lọ sí gbogbo ohun tó bá ti ń dẹ́sẹ̀ báyìí àtẹ̀ṣe àti dáadáa kò ní rí yàtọ̀ ńbẹ̀ kájà ṣe nǹkan kan gbogbo tó bá ń ṣe nígbèsè ayé ẹ̀ la máa rí gẹ́gẹ́ bí dáadáa ọjọ́ tó bá dẹ́ṣẹ̀ a máa wò gẹ́gẹ́ bí dáadáa ọjọ́ tó bá ṣe dáadáa náà bí dáadáa náà la máa rí sí kọ́nọ̀ọ̀bà àlékè ọlá kọ́nọ̀ọ̀bà kó má ṣe làwà ń bẹ̀ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ọmọ lẹ́yìn mi òun náà ni ẹni tí a máa ń là níbi aburú ó ní àyàfà àwọn tí wọ́n bá ń dẹ́ṣẹ̀ ní gbangba àwọn tó ń dẹ́ṣẹ̀ ní gbangba ọ̀nà bò wọ́n láṣìírí wọ́n á wá bọ́ sí gbangba báyìí pé ah alẹ́ àná yẹn lágbára gan ah ìjẹta yẹn lágbára gan ah àwọn ṣe fàájì gan ni o ah àwọn ṣe gbà wọ́n ṣàwò ẹ̀ṣẹ̀ fi ni o ẹ̀ṣẹ̀ lọ́dà o kò ń ṣe pé dáadáa náà ṣe pé ah ọpẹ́ tiẹ̀ ní fọ́nà ọba níjẹta yẹn ah tàjùdù wa ọlọ́run fún wa ṣe gan kùrá márùn-ún la parí mọ́ṣáláṣí wa ní àwẹ̀ ah ọpẹ́ ní fọ́nà ọ̀hún kọ́lọ́ jẹ́ ká tún lè parí bóyá ọjọ́ mẹ́ta mẹ́ta ká lè máa parí odidi kòrán mọ́ṣáláṣí wa next year ṣẹ̀mẹ̀ pé dáadáa nìyẹn irú dáadáa báyọ̀ yọ máa ń sọ láti encourage àwọn ẹlòmíì kọ́lọ̀rùn ìmán ní kọ́lùbìhì ẹni tó bá ti ń dẹ́ṣẹ̀ ìmọ̀ ni a kú ọlọ́kùn ẹ̀ la yẹ́sìn zani hínà yẹ́sìn wàwà múmin ó tó ń dẹ́ṣẹ̀ nígbà tó ń ṣe ṣìnà lọ́wọ́ ìmọ̀ ẹni tó ń jalè nígbà tó ń jalè lọ́wọ́ ìmọ̀nì ti kúrò lára ẹ̀ ta ló wá fẹ́ kí ìmọ̀nì kúrò lára òun kíkú wá lọ dé báyọ̀ níbi kéèyàn ti ń dẹ́ṣẹ̀ yẹn kéèyàn wá kú lẹ́yìn tí ò ní ìmọ̀nì kọ́lọ̀ba àlékeọlá kó má ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o. wà ìdá kásùrọ̀ ahlul ma'asiya nígbà táwọn ẹlẹ́ṣẹ̀ bá ti wá pọ̀ fil nígbàdé tẹ́tẹ́ bá ti wà káàkiri bàbá ìjẹ̀bú niger bet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé mẹ́pẹ́ tí ò ní ta tẹ́tẹ́ gan kéré ẹni tó ń ṣẹ̀sìn ẹ pé gbà mí èmi ò rí rí o ṣùgbọ́n ọ̀yọ́ sọ páwọn àfáà gan náà máa ń ta bàbá ìjẹ̀bú ṣùgbọ́n mi ò fojú mi rí rí ọlọ́run sì ní jẹ́ ń rí ọlọ́run ní jẹ́ káwa náà rí o dáadáa là á máa fojú ara wa rí ẹ ṣàmíjọ́ mọ́ dáadáa là á máa fojú wa rí èmi ò ráfà tó ta bàbá ìjẹ̀bú rí ṣùgbọ́n ọ̀yọ́ máa ń sọ páwọn afa máa ń ta kọ́nà ọba kó là wá ń bẹ̀ bóyá àwọn ẹni yẹn wá dé fìlà làwọn èèyàn fi máa wò pa àfa ni wọn torí gbogbo ẹni tó bá ti dé fìlà láwùjọ wa là fà ẹlòmíà sọ pé àwọn afa wo ó dà fà ń ṣó pc èmi ò ráfà tó ń ṣó pc rí ọlọ́run dẹ̀ ní jẹ́ rí ọlọ́run ní jẹ́ káwa náà rí tó ráfà àgbọ̀dọ̀ bá ń di opc Ah, àwọn àfà ah, kò sírú ọtí tó kí mú ń sìn kódà wọ́n ń fọtí ṣe àdúrà ah, èmi ò rò pé irú yẹn lè ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ kọ́nà ńlá wà mẹ́ ṣẹlẹ̀ pa burú ńlá ni nígbà táwọn tó yẹ káwọn èèyàn máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere nígbà tó bá ti bàjẹ́ jọ mọ́ ṣẹlẹ̀ pé kò fẹ́ sí hope mọ́ nìyẹn kò fẹ́ sí hope mọ́ àwọn tó jẹ́ páwọn gan ló yẹ kó máa sọ fún ọ̀yọ́ pé eléyìí ò dá o eléyìí ò dá o kó wá jẹ́ páwọn gan lọ́wọ́ jẹ baálẹ̀ nídìí nǹkan yẹn tó kọ́nà ọba àlékè ọlá kó má ṣe ìfi wá ṣe kò ń gẹ dáadáa tó ṣe bá ti pọ̀ láwùjọ jọmọ́ afasábà bíi parun ọlọ́run sì náà gbọ́dọ̀ pa ẹ̀mí wa run o ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá pèpè síbi dáadáa kan irú ẹni bẹ́ẹ̀ á gbalada dáadáa á sì gbalada gbogbo ẹni tó bá tẹ̀lé ẹni tó bá sì pèpè sí di aburú á gbẹ̀ṣẹ̀ látara aburú yẹn àti ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn bá dá látara kó pèpè sí i so kọ́ ló ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ láwùjọ aburú máa pọ̀jọ́ mọ́ tí ọ̀rọ̀ bá ti wá rí báyìí láàmà fárọ̀ min hadhihi aláàtàrà kọ̀bíhá ìlà bí rojo ila Allah kò wá sọ́nà tá a fẹ́ fi là níbi ẹ̀ṣẹ̀ àyàfi ká padà lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní fàfẹ́rù ila Allah ọlọ́run ní ó yá eré tètè ẹ máa sáré lọ sọ́dọ̀ ọlọ́run ọba àlekè ọlá ó ní wà sáré o ìlà magfirati min rabbikum ọlọ́run ní ó yá eré ẹ sáré ẹ pọ̀ ṣẹṣẹ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ibi àforíjì ọlọ́run ọba àlekè ọlọ́run ní wa túbú ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo gbogbo yín pátápátá ẹ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba kẹ́ bá lè ṣoríire kọ́nà má ṣe àjẹpẹ́ kọ̀ọ̀kan wa ká ṣoríire kọ́nà kó jẹ́ ká là eléyìí tó kéré àti tó tóbi kọ́nà kó jẹ́ àlè máa jìnà sí rabbana Thank you. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين We pray to Allah to accept our khutbah. So as we said uh, in the previous sermon, that today we are going to mention some evil effects of sins. We have mentioned that Allah yaghfiru dhunuba jamiha. Allah forget, forgives everything. He can forgive. And we mentioned some of the things that can prevent us from repenting to Allah. So in today's sermon, what we have mentioned, we have mentioned about 11 or 12 effects of sins upon individual and the society at large. Part of what we have mentioned is that sin will take us away from the blessing of Allah. It will take us away from the mercy of Allah subhanahu wa ta'ala. Shirimani Nurullah. When we commit sin, it will make us to forget what we have learned or to make it very difficult for us to acquire other knowledge. So when you are learning something and it becomes very difficult for you to learn, it means there is a problem. And the likely problem is that there is no good thing, good relationship between the slave and Allah subhanahu wa ta'ala. As we mentioned that one of the scholars, Al-Imam Shafi'i, went to his teacher, Wakir, and told him about the difficulties that he encountered in learning. Then the Imam told him that you have to abandon sins because sins is darkness and knowledge is light. So if you want to have the light of Allah, you have to make sure that there is good relationship between you and Allah. Part of what we have mentioned is poverty. The Prophet sallallahu alaihi wasallam said he has not seen anything that can prevent man from achieving a good source of income, like sins. When we commit sins, it will prevent us from having our provision from Allah. And you will see that the Prophet sallallahu alaihi wasallam taught us to always say in the early morning, Allahumma inni as'aluka rizqan tayyiban. Allah, I ask you for what? Clean provision, pure provision. So for us to have our provision, we have to abandon things. Part of it is what? Difficulties in every affairs. As Allah says, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى For the one that obeys Allah subhanahu wa ta'ala and is always fearful of Allah, always afraid of the punishment of Allah. فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى We are going to make everything easy for him. And as for those that commit sins and disobey Allah, Allah is going to make everything very difficult for them. So this is part of what we have mentioned. We also mentioned that sins will prevent us from worshiping Allah subhanahu wa ta'ala as we are supposed to worship him. As Allah said that, Inna ibadi laysa laka alayhim sultan. Allah told Iblis, Shaitan, that you will not have power over my obedient servants. The people that worship me, sincerely, you will not be able to conquer them. Illa man ittaba'aka min al-ghawin, except the sinners. Shaitan will always have influence over the sinners. So that is what Allah mentioned in Surah 2, Al-Hijr. Part of it is that when someone commits sin, he will get to a stage that he will not be able to differentiate between what is good and bad. He will not be able to do so. Everything to him is good. There is no difference between zina, fornication, and nikah. And when you look at our environment today, you see we cannot differentiate between nikah and zina. Most of the people today, if a lady should propose to the parent that is bringing a man, most of the parents will ask, are you pregnant? Why do you want to bring those back without pregnancy? Meaning that in our environment, we cannot differentiate between fornication and nikah. People will make it a condition that without that pregnancy, there is no nikah. So that is telling us that our environment is polluted and shows the level of our what involvement and indulgement in things. So we pray to Almighty Allah to make it easy. Among the things that we have mentioned is that Allah is going to take away faith from our hearts. As the Prophet sallallahu alaihi wasallam said in the hadith of Ibn Abbas, that la yazni zani hina wa huwa mu'min. Anyone that commits com, uh, fornication will not commit it except that Allah will take away iman from him. Allah will take away faith from his heart. When someone drinks beer, Allah is going to take away iman from his heart. And when anyone commits uh, eh, robbery, Allah is going to take away iman from his heart. So these are some of the evil of sinning. And we have mentioned in conclusion that if you want to go away from sins, I want to be safe from all these punishments. There is no way other than to return to Allah subhanahu wa ta'ala. Fafiru ila Allah. Al-firar, it means to run to Allah. Fafiru ila Allah. Run to Allah subhanahu wa ta'ala. Allah said in another verse, Wasari'u ila مَغْفِرَةٍ It also means to move very fast to Allah to the forgive for, to seeking the forgiveness of Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala la yarda li'ibadihi al-kufr. Allah does not love sin. So, in Allah yuhibbul abda. Allah loves that whenever a slave commits sin, he seeks forgiveness of Allah. وَتَاهِبُ مِنَ الذَّنْبِ كَمَا لَا ذَنْبَ Zambala as we have mentioned, the hadith of Prophet Sallallahu Alaihi Wasallam, that anyone that repents from sin is as if he has not committed the sin. Because Allah is going to erase it. So we pray to Allah subhanahu wa ta'ala to erase our sins and shortcomings. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب